mo kì í káàbọ̀ sí àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká pàápàá àwọn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú Labour Party ni wọ́n ti ń fi èròǹgbà tiwọn hàn lórí ayélujára nípa fọ́nrán fídíò gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé sanwó eléyìí tó gba òde kan bí bàbá òun ti ń lọ láti ilé ìjọsìn kan sí èkejì láti lọ ṣe ìpolongo ìbò àti láti fa ojú àwọn ará ìlú mọ́ra ọ̀pọ̀ wọn ló ń sọ wípé Èkó ti gbọ́n bẹ́ẹ̀ ni àwọn kò gọ̀ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ kan wọ́n tún sọ wípé Sanwó-Olú ló lè ṣe é eléyìí ni àwòrán tó ti fọ́nrán tó ń lọ lórí ìtàkùn ayélujára bí olúkúlùkù ti ń fi èròǹgbà rẹ̀ hàn fọ́nrán fídíò ọ̀hún òun ló sì ń bẹ lórí ìtàkùn ayélujára tí wọ́n sì ń sọ nípa rẹ̀ ẹ wo díẹ̀ nínú ẹ̀. Sam, thank you so much. Um, it's it's such it's great to have you here. I, you know, I just got the you know I, I didn't know you was going to come, but it's a pleasure. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀dọ́mọbìnrin ọmọ orílẹ̀-èdè Kenya eléyìí tí ó wá sórí ìtàkùn ayélujára ló ti ń sunkún tó sì ń sọ wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ pàràkò yìí oníṣòwò ìyẹn Pascal Ikechukwu tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Kubanachi Praise ti fún òun lóyún òun sì ti bímọ kódà kò gba ọmọ òun lọ́wọ́ òun ọmọbìnrin yìí ló ṣe fọ́nrán fídíò tó sì gbé sórí ìtàkùn ayélujára wípé ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ ní kó ṣẹlẹ̀ o Pascal tí í ṣe Kubanachi Praise kò gbé ìpè òun mọ́ kódà gbogbo gbogbo àwọn ọ̀nà tí òun lè gbà láti bá a sọ̀rọ̀ ló ti dé pátápátá ó wá ń sọ wípé kó máa bọ̀ o kó wá gba ọmọ rẹ̀ ẹ wo díẹ̀ nínú fọ́nrán náà. The guy said there's someone who's standing there who is calling you just come and hear then you can come back and then I told her I said I'm from Kenya but I'm new here not stay here for long so I'm just came for my friend's wedding but I'm leaving soon so he said okay my name is Pascal do you know me? I say, No, I don't know you. So he say, Okay, fine, please stay with me. Uh, I just like you. and uh, want us to have more conversation. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà parako yí oníṣòwò àti ìlúmọ̀ọ́ká orí ayélujára Kubanachi Priest òun ló ti ń takò àhesọ àti ìfọ̀rọ̀kọ́nilọ́rùn tó ń lọ lórí ayélujára wípé òun fún ọmọbìnrin Kẹ́nyà lóyún ó sì bímọ ó sọ wípé irọ́ tó jìnnà sóòótọ́ ni látàrí bí òun ti ń ṣe dáadáa tó nínú ilé àti bí Olódùmarè ti bùkún òun ló ń fà kí ọmọbìnrin yìí fẹ́ fi irú ọ̀ràn kọ ìròyìn orí ayélujára tí wọ́n ń sọ ibi nípa òun nígbà tí òun ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ olówó iyebíye fún aya òun kò sí èyíkéyìí nínú wọn tó sọ nípa rẹ̀ nígbà tí òun kówó rọ̀gùnrọ̀gùn fi ra ilé àti fi ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún ìyàwó òun kò sí ẹnikẹ́ni tó sọ nípa rẹ̀ ó ṣe jẹ́ lásìkò tí ọmọbìnrin orílẹ̀-èdè Kẹ́ńyà yìí dìde wípé òun bímọ ó ní gbogbo àwọn oníròyìn orí ayélujára yìí ń gbà bí ẹni gbàgbà ọtí lákòótún sọ wípé bí òun bá padà dé òun ṣetán láti wá ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ bí òun bá ń ṣe bàbá ọmọ náà ní tòótọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń nawọ́ àdúrà sí gbajúgbajà akọrin ni ọ̀làlọ́mí Mr Z tí gbogbo ènìyàn mọ̀ sí Portable bí ó ti ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lókè èèpẹ̀ Portable ló fi àwọn àwòrán tó rẹwà tó sì mọ́ lóló sórí ìtàkùn ayélujára láti ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀ ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá lórí tẹlifíṣàn Orísun sọ wípé ó ayẹyẹ òrí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà olórin ẹ̀mí àti oníṣòwò tí í ṣe ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọ̀làmójú ilésànmí ẹni tí ó fi orílẹ̀-èdè ivory coast ṣe ibùgbé ló ti ń sọ wípé kò sí ohun tó dàbí kí ènìyàn ní ọlọ́run kó sì gbẹ́kẹ̀lé nínú gbogbo tó bá ń ṣe ó sọ̀rọ̀ yìí lórí ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àjọyọ̀ ayẹyẹ ọjọ́ ìbí tí olódùmarè jẹ́ ni ojú òun ti rí nínú ayé kódà tó lè mú àjèjì àti bí ohun gbogbo ti ń lọ sí òun kò pàdánù ìwà ọmọlúàbí lásìkò tí olódùmarè kó òun yọ kúrò nínú gbogbo ewu náà ó wá ń sọ wípé ohun tó dára ni kí àwọn ènìyàn tẹ̀síwájú kí wọ́n sì dúró takuntakun nínú gbogbo tí wọ́n bá ń ṣe ọlámojù ilésanmi tí ó jẹ́ olólùfẹ́ tẹlifíṣàn orísun tó ń bá tẹlifíṣàn orísun sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó ní tẹlifíṣàn orísun mú wá fún àwọn tó sì jẹ́ kí ó máa mú inú òun dùn ó sì kí tẹlifíṣàn orísun wípé wọ́n kú ọdún mẹ́wàá ní tẹlifíṣàn Orísun sọ wípé ẹ kú ayẹyẹ oríkádún ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún àkúfà àwọn ìlú mọ̀ọ́ká olórin orílẹ̀-èdè South Africa ti mú ìkọminú wá báyìí látàrí bí ọ̀kan pàtàkì nínú àwọn olórin ọ̀hún Costa Teach ti fò sánlẹ̀ lórí ìtàkùn ayélujára tó sì gbẹ́mìímì ní kòpẹ́kòpẹ́ yìí bí a kò bá sì gbàgbé wípé láìpẹ́ yìí òun náà ni aka náà ti ṣe ọmọ orílẹ̀-èdè South Africa pẹ̀lú gbèkúrújẹ lọ́wọ́ ẹ̀bọra ọ̀pọ̀rọ̀ ló ti gba orí ayélujára Teach báyìí wípé Costa Teach aláṣẹ ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n twenty seven ti rèwàlẹ̀ àṣà wípé kí olódùmarè tẹ̀ sí afẹ́fẹ́ rere ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin kì í ṣe tuntun mọ́ bí ìlú mọ̀ká tóyìn àjẹyẹmí abraham ti fi àtìlẹ́yìn rẹ̀ hàn fún tinubu tó sì ti fa bí ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ti ń bu ẹnu àtẹ́lù wípé n tó ṣe yẹn ò dáa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n èyí kò dá tóyìn lọ́wọ́ kọ́ láti fi ọkàn àwọn olólùfẹ́ rẹ̀ balẹ̀ wípé mímí kan ò lè mí òun o àti wípé gbogbo àwọn iléeṣẹ́ tó ń ṣe aṣojú fún àti iṣẹ́ tó ń ṣe pẹ̀lú sì dúró bó ti wà kò sí mímì kan tó mi òun ó sì fi àwọn olólùfẹ́ rẹ̀ lọ́kàn balẹ̀ wípé òun yóò tẹ̀síwájú láti máa múnú wọn dùn látara iṣẹ́ tí olódùmarè fún òun ṣe. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀ àwọn ènìyàn pàápàá àwọn ìlú mọ̀ká bíi dọ̀tun ehiz àti àwọn mìíràn bẹ́ẹ̀ ni wọ́n ti ń bu ẹnu àtẹ́ ọ̀rọ̀ olùkópa nínú big brother naija tẹ́lẹ̀ rí kid wire látàrí ọ̀rọ̀ tó sọ nípa ọmọ orílẹ̀-èdè south africa costa teach tí ó dágbére fáyé ní kòpẹ́kòpẹ́ yìí ẹni tó sọ wípé oògùn olóró ló dá ẹ̀mí ọkùnrin ọ̀hún légbodò ẹnu àtẹ́lu ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀rọ̀ tó sọ yẹn kì í ṣe ọ̀rọ̀ rárá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀dọ́mọdékùnrin kan ọ̀pẹ́mípọ̀ adébáyọ̀ tí ó jẹ́ ayàwòrán orí ayélujára ni ó ti fi ayọ̀ rẹ̀ hàn bí gbajúgbajà akọrin ni Don Jazzy tí ó ní iléeṣẹ́ The Jazz Burger ti fi àwòrán tí ọmọkùnrin ọ̀hún ṣe fún sórí ìtàkùn ayélujára Insta story rẹ̀ ọmọkùnrin yìí ló ṣe àtúnyà rẹ̀ tó sì fi sórí ìtàkùn ayélujára léyìí tó fi ayọ̀ rẹ̀ hàn wípé èyí jẹ́ ìrírí àti ohun ayọ̀ tó tún mú ìdùnnú wá fóun láti t tún ṣe púpọ̀ sí i ó sọ fún tẹlifíṣàn Orísun wípé òun kò ṣe eléyìí nítorí owó ṣùgbọ́n òun ṣe é nítorí pé ó jẹ́ ohun tí Olódùmarè fún òun láǹfààní láti ṣe àti pé bí òun ti ń ṣe tó ń sì fi sórí ìtàkùn ayélujára òun lòun ń dá a sí lójoojúmọ́ pẹ̀lú àdúrà wípé kí Olódùmarè fún òun lókun láti tún máa ní àsopọ̀ tó níláárí àti èyí tó lọ́rìn pẹ̀lú àwọn ìlú mọ̀ká tí yóò gbé òun sókè ní ilé ayé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gómìnà ìpínlẹ̀ Anambra Charles Chukwuma Soludo ti sọ wípé gómìnà gómìnà ti ilé ìfowópamọ́ àgbà Godwin Emefiele ti bá òun sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé àṣẹ ti jáde fáwọn ilé ìfowópamọ́ láti máa fún kí wọ́n sì máa gba owó ẹgbẹ̀rún náírà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti igba náírà àtijọ́ lọ́wọ́ àwọn ènìyàn nítorí wípé òun ti fi àṣẹ sí i bí a kò bá gbàgbé wípé láti ìgbà tí ilé ẹjọ́ gíga ti pàṣẹ wípé kí owó ọ̀hún padà di níná láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn di oṣù kejìlá ọdún yìí kò sí ẹni tí ó yà sí àṣẹ ọ̀hún látàrí bí àwọn ilé ìfowópamọ́ kò ti fún àwọn ènìyàn